Alright, my people we could go watch the video to see what you really dey apple for inside the video my people. orin wọn ní orí mandate Bọ́lá Tinubu ni àwọn dúró lé ní orí ṣe rí nínú àwọn ọba yìí èyí tí ó ṣíwájú tó ń orin ìyẹn ọba Saheed màá jẹ́ kí ẹ fi etí ara yín kẹ́ fi gbọ́ nǹkan tí odindi ọba ní ìlú Ìkàtè ní Lagos State tí ó ń sọ pé ọba olóṣèlú ni àwọn. Yes, so this one are Zainab, Tuba, and Otto Gele, my people no kind of tuban wey be say e dey for dis world wey be say zainab no dey do am na she dey do am by herself my pipo na dozen nine i wan buy wey be say na wan resell am for abroad i bin na which kind one i want make na contact zainab for na latest tuban and auto gele The kind of design wey be say una never even jam for any place my pipo na zainab and nina go forget the latest style and the latest design for auto gele and tuban make na contact zainab if you be person wey be say you dey resell am for abroad abi you just wan buy am many put for house make you dey change am contact zainab for all kind of color of turban or any kind of style of altogele contact zainab for your latest turban and altogele and thanks me later. ọba saheed adémọlá elégùsù nìyẹn òun ni ó ń dá orin tó ní orí mandate Bọ́lá ni àwọn dúró lé lórí ó lẹ́tọ̀ọ́ láti support ẹni tí ó bá wùn ṣùgbọ́n fún ọba láti sọ pé ọba olóṣèlú ni àwọn tó bá jẹ́ bẹ́ẹ̀ ó yẹ kí ọba Saheed Elébùṣì kí ó mọ̀ pé ọba olóṣèlú ń láti ṣe gbogbo ìlú ni ń láti lè yíká gbogbo ìlú láti rí nǹkan tí kò bójú mu kó lọ sọ fún ìjọba pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ni àwọn aráàlú ló ń jẹ wọ́n níyà ṣùgbọ́n eléyìí ò ṣe bẹ́ẹ̀ tìtorí àǹfààní tí ó ń rí gbà ní ọwọ́ Bọ́lá Tinubu tìtorí ẹ̀ ni ó fi lè dúró sí orí mándéètì ẹ̀ tó dẹ̀ ń sọ pé ọba olóṣèlú ni òun ọba olóṣèlú tí ò wo gbogbo surroundings ti tiẹ̀ ní ìlú ìkàtẹ kò tó tí ò bá tiẹ̀ rí gbogbo ti àdúgbò tó àdúgbò tó kù tó ṣé inú ìlú ẹ̀ ní kàtẹ ṣó ti tó àbó ti tó etí ọ̀sà ó wá kó àwọn ọba kéékèèké ẹgbẹ́ ó kó wọn jọ pẹ̀lú àwọn àtọ̀húnrìnwá tí wọ́n jọ ń ṣe òṣèlú ní ìlú Èkó wọ́n wá pé orí mandate ẹ̀ ni àwọn dúró sí ó wá ń kí àdàbí ó ní àdàbí tí Ọlọ́run máa ń fi ibi ṣú ẹni tí ó bá ń ṣe oore lágbára Ọlọ́run Ọlọ́run á lọ́rẹ̀ mi gbogbo wa á dẹ̀ ṣọ́ wa ju 2023 lọ àdàbí á wá da àdàbí tí saheed ń pè yẹn á wá da ní orí ẹ̀ á da ní orí bọ́lá á da ní orí gbogbo wọn tí wọ́n jọ ń kó ọrọ̀ èkó tí wọ́n ń kó sí abẹ́ ara wọn àdàbí á da fún ọba elégùsì àti bọ́lá àti àwọn tí wọ́n bá bọ́lá jí gbogbo ọrọ̀ èkó tí wọ́n ń jí ilẹ̀ onílẹ̀ tà tí wọ́n ń gba ilẹ̀ onílẹ̀ àdàbí á da àdàbí á wá da ní orí gbogbo ẹ̀dá ní Lagos State tí ó rí nǹkan burúkú tó ń ṣẹlẹ̀ nínú Lagos State tó dẹ̀ ń sọ pé dáadáa ni àdàbí á tún da fáwọn náà àdàbí á da fún gbogbo ẹ̀dá tó bá ní ọwọ́ ní inú bí wọ́n ṣe ń jí nǹkan èkó tí wọ́n ń jí kó àdàbí àdà fún onítọ̀hún bójú ọmọdé ni bójú àgbà ni bójú ọkùnrin bójú obìnrin bójú ọba bójú ìjòyè àdàbí àdà lórí gbogbo wọn tó bá di two thousand and twenty-three tọ́lọ́n bá wí ni gẹ́gẹ́ bí ohun tí Elégùṣì ń sọ. So pé èyí táwọn gbé dání á di òótọ́ mọ́ àwọn ní ọwọ́ tó bá yẹ pé ti dáadáa ni ọlọ́run fẹ́ kí ọ̀gbẹ́ni Bọ́lá Ahmed Tinubu kó débẹ̀ á ṣe ojú gbogbo wa ọlọ́run ọba á jẹ́wọ́ iṣẹ́ á jẹ ní orí gbogbo wa torí ọba Elégùṣì ó ti gbàgbé ifá àtúbọ̀tán ó gbàgbé ifá olúbọ̀bọ̀ tiribọ̀ èyí tó ń ṣe ifá ẹnu kí ẹnu tèmi kó má pa mí torí ọba elégùṣù kì í kóra ẹ̀ níjànú kò ń kóra ẹ̀ ní ìjánu ó máa ń sọ̀rọ̀ jàùjàù òun ló fi lè jáde láti kó àwọn èèyàn jọ àwọn àtọ̀húnrìnwá àwọn ará òkè àwọn tí wọn ò tọ́ ní oyè ló fẹ́ impose Bọ́lá Tinubu lé wa lórí ní ti dandan nílùú Èkó wọ́n fẹ́ impose Bọ́lá Tinubu lé wa lórí ní ìlú Èkó torí pé Bọ́lá Tinubu ṣe oore fún wọn Bọ́lá Tinubu ò ṣoore fún wa ní Èkó àwọn tó ṣoore fún nìyẹn àwọn ọba tó fi jẹ àwọn ìjòyè tó fi jẹ àwọn olóṣèlú tó fi jẹ tí wọ́n bá ń jí owó tí wọ́n ń jí ọrọ̀ ìlú Èkó àwọn tí Bọ́lá Tinubu ṣoore fún nìyẹn nítorí náà àdàbí á so kọ́má impose Bọ́lá Tinubu kọ́má impose ẹ̀ lé wa lórí torí local government méjì tó wà ní Lagos Island kí Saheed Elegushi tó ní ọba olóṣèlú ni òun kó rìn láti oníkan kórìndé Tom Jones kó gba ìdúmàgbò kó gba adéníjẹ àdèlé kó wọnú ìsàlẹ̀kó kó gba Freeman níbi tí wọ́n ti tọ́ dàgbà kó gba Òṣòdì kó wọnú ẹ̀pẹ́tẹ̀dó kó wá sọ fún mi bóyá bí ó ṣe jẹ́ kí ìlú rí òun ní Lagos Island yẹn níbi tí òun ti jáde tó ti ṣẹ̀wà bóyá bó ṣe jẹ́ kí ìlú rí nìyẹn tó bá ní àwọn dúró ní orí mandate Bọ́lá Tinubu àdàbí àdá ẹni tí ó jẹ́ alága kanṣu ní tó kọ́fà Ìdúmàgbò mọ́ gbogbo Adéníjì Àdèlé ọmọ bàbá Tajudeen Olùsì ni gbogbo jankara yẹn ó ń rùn ni wọ́n náwọn èèyàn máa ń wọ rain boot bí ẹni pé wọ́n wà ní kétu ayé àtijọ́ bí ẹni pé wọ́n wà ní alápẹ̀rẹ̀ ayé àtijọ́ gbogbo drainage system ibẹ̀ yóò da omi omi sùn lọ súà ní tí gbogbo ibẹ̀ ń rùn gbogbo ibẹ̀ òun ni ó rùn tí ò ṣe gbé mọ́tò dé ọmọ bíbí inú Èkó òun ni alága kanṣu ibẹ̀ ẹ̀dẹ̀ ní orí mandate Bọ́lá lẹ́wà àdàbí á fún gbogbo yín gbogbo nǹkan burúkú tẹ́ ń rí tẹ́ ń gbójú kúrò tẹ́ ń tẹ́ ń tẹ́ ń tẹ́ káwọn èèyàn bílíf pé bóyá dáadáa ni tẹ́lẹ̀ ń dúró tẹ́yìn pósì nǹkan tí ò dáa lé àwọn èèyàn lórí ní Èkó àdàbí á dáa ọlọ́wọ́n ba aṣọ́wájú two thousand and twenty-three lọ gbogbo ẹ̀dá tó bá ní ọwọ́ nínú downfall Èkó Èkó á kó tomo ni mo dẹ̀ fi yé yín mo fi ń dá yín lójú pé táyé bá ń jáyé tí ìgbà bá ń jẹ́ ìgbà tí ìjọba bá bọ́ ní ọwọ́ yín tó bọ́ ní ọwọ́ Bọ́lá Tinubu gbogbo yín lè máa sọ nǹkan tẹ jẹ ẹ sọ tí ò ní ku ìkan ẹ máa sọ tí kò ní ku ìkan torí pé olè alábòsí ọlọ́kọ̀ọ́júà òun ni gbogbo yín tẹ́ ẹ̀ sọ pé orí mandate Bọ́lá ni ẹ dúró sí tìtorí pé ẹ fẹ́ continue láti máa jẹ mùlá láti máa jí nǹkan èkó láti máa kó ilẹ̀ onílẹ̀ ọlọ́wọ́n bá mú yín àdàbí àdẹ̀dá tó bá yẹ pé dáadáa òun ni ẹ ṣe sílùú èkó tó bá yẹ pé dáadáa ni ẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́ àdàbí àdá lórí yín tó bá yẹ pé gbogbo nǹkan tí ẹ ń jiyàn